àwa obìnrin ni mo wá bá sọ̀rọ̀ láàárọ̀ yìí àti àwọn ọkùnrin náà ṣé ẹ mọ̀ pé àwọn obìnrin alábòsí gan ah èké wa pọ̀ ìgbà tí ò ní nǹkan kan ìgbà tí ò jẹ́ nǹkan kan mo wà pẹ̀lú ẹ̀ mẹ́wọ̀n láká ọmọkùnrin ṣẹ́ẹ̀tì kan àti ṣòkòtò kan àti bàtà kan ló ní nígbà tí mo mọ̀ kódà inú yàrá kan lájọ ń gbó ti wá di mélòníà ní ìsìn obìnrin ló ń kó kiri kò wọ ọ̀dọ̀ mi mọ́ ìyà ló fi ń jẹ mí ìyá mi ṣé o ti gbàgbé wípé gbogbo ète ogún ọdún fún obìnrin ọgbọ̀n ọjọ́ kan ni fọkùnrin lóòótọ́ ló bá dúró lóòótọ́ nígbà tí ò ní nǹkan kan wà pẹ̀lú ẹ̀ àmọ́ nígbà tó wà pẹ̀lú ẹ̀ yẹn kí lo fojú ẹ̀ rí bó ṣe ń ba mu gàrí tó ṣe jẹ́ pé ojú yàrá kan ló bá ń gbé ṣó o rántí àwọn ọ̀rọ̀ kò bá kùngbé tó o bá sọ ṣé o rántí ọjọ́ tó sọ fún mi wípé wo ó ti sú mi o ká ní pé mo mọ̀ bóyá báyé ṣe máa rí rẹ mi ò ní fẹ́ o ṣé o rántí ọjọ́ tó sọ fún wípé kó lọ wo ibi táwọn ẹgbẹ́ ń wà ṣé báyé àwọn ẹgbẹ́ ẹ̀ ṣe rí rè ṣé o rántí ọjọ́ tó dé lóru ọ̀gànjọ́ tó lóò jẹun dà tó ní kó má ní ẹ lára àtọjọ́ tó ti ń lọ tó ti ń bọ̀ kí ló rí mú bọ̀ pé àwọn ẹgbẹ́ tán bá dé lọ́gànjọ́ òru tán bá fẹ́ jẹun wọ́n máa fi owó pàdé ìyàwó wọn ni ṣé o rántí ọjọ́ tó bú bàbá àti ẹ̀ ṣé ọjọ́ oró ti ẹ̀rántí ọjọ́ tó sọ fún pé kó lọ fi ọṣẹ fọ orí ẹ̀ pé orí ẹ̀ ti burú pé kò lè ṣoríire mọ́ ṣé o rántí ọjọ́ tó o pè jókòó tó o bẹ̀rẹ̀ sí ní sọ fún wípé ohun tó fẹ́ ni ayé ẹ̀ ṣe wà nípò ẹ̀yìn a máa ń ṣe dáadáa tí ìbáṣe tí mo fẹ́ ni ayé mi ò ní rí báyìí ìgbà tí mo wà ní skul gbogbo àwọn ọ̀rẹ́ mi tá a jọ ṣe sisi gbogbo wọn lọkọ wọn ti mú wọn lọ ìlú òyìnbó tán ń chẹ́ǹjì mọ́tò fún wọn lọ́dọọdún mi ìmọ̀ pé lórí burúkú báyìí ni ẹ́ mi ìmọ̀ pé fàwọ̀rán ajá báyìí ni ẹ́ òun ni mo ṣe ká ní pé mo mọ̀ ní mi ìnífẹ̀ẹ́ gbogbo ẹgbẹ́ mi ló ti ń lo mọ́tò gbogbo ọmọ ìyá mi ló ti ń lo mọ́tò èmi nìkan mi ìráṣọ pààrọ̀ ìwọ tí mo dẹ̀ fẹ́ ni ìwọ ọ̀lẹ́dàrùn ìwọ tó ò níṣẹ́ ìwọ tó ò ní láárí kìnìkan kìnìkan ṣebí gbogbo nǹkan tó sọ fún nìyẹn kó o wá kọ́ gan nígbà náà ó ṣẹ̀ ẹ́ ó sọ̀rọ̀ kò bá kùngbẹ fún un ó rántí pé nígbà tó ń fẹ́ ẹ nígbà yẹn tí ò ní nǹkan kan lọ́wọ́ tó bá dé tó bá ló ń jẹ òun kọ́ ó máa ló ń jẹ wà ní kíchìn ṣé o rántí pé òun ló ń wọ̀ mò ń jẹ fúnra ẹ̀ ó ń sọ fún ẹ wípé kó o máa sùn nígbà náà pé kó o máa wọ́ọ̀rì pé òun á ṣe ìwọ náà sórun yà síbẹ̀ o mọ̀ pé owó tí ò sí lọ́wọ́ ẹ̀ ló fi ń sọ fún ẹ wípé kó o má wọ́ọ̀rì o ò tara ṣàṣà kó o dìde bó bá tiẹ̀ ní kó o má wọ́ọ̀rì kó o dúró tì í kẹ́ẹ̀jọ wà ní kíchìn kó wọ́ọ̀mù ẹ̀ tán kó jẹun kó jókòó ní dáínì kò sọ̀rọ̀ ìtùnú fún kó máa sọ fún lójoojúmọ́ wípé my dear ó rí bẹ́ẹ̀ ni inú èmi náà dùn o inú èmi náà dùn o torí pé mò ń wo àwọn ẹgbẹ́ mi nígboro nítorí wípé mò ń jowú àwọn ẹgbẹ́ mi bí wọ́n ṣe ń ṣe dáadáa but I married you because I believed in you mo ní ìgbàgbọ́ wípé ọlọ́run tá à ń sìn kò ní dojú tì wá mo ní ìgbàgbọ́ wípé tá a bá fi àdúrà kún ìgbìyànjú wa yóò dára fún ọ yóò dára fún wa mo ní ìgbàgbọ́ wípé ní tó o bá rí ṣe lénìí wàá tọ́jú mi ọjọ́ wo ló pè jókòó tó sọ̀rọ̀ ìtùnú fún ọjọ́ wo ló pè ló sọ̀rọ̀ ìwúrí fún ọjọ́ wo ló dé tó bá ìbànújẹ́ àti ẹ̀gbin tó rí lọ́dọ̀ àwọn ẹ̀ka ẹgbẹ́ rẹ̀ tó bá wọlé rí tí ìṣe ò ṣe àti iṣẹ́ ẹ̀mú nǹkan kan bọ̀ náà lẹ́ni náà lẹ́bí ṣé sórí náà lẹ sọ fún wa lẹ́nu mo mọ̀ wípé ara ń ta ẹ́ mo mọ̀ pé kò easy bó ṣé o mọ̀ wípé àwọn ọmọkùnrin yìí wọn kì í gbàgbé ọ̀rọ̀ tó o bá ṣì ń sọrú ẹ̀ fún tiẹ̀ tó ń bẹ rẹ́rìn ó ń bẹ tọ́jú ẹ̀ síbì kan ọkùnrin gbàgbé ẹ má pe àwọn ọkùnrin láláì moore mọ́ àwọn ni wọ́n lárò jinlẹ̀ jù àwọn ni wọ́n moore jù ṣó orí ti ọkùnrin tó o bá dúró ti ọkùnrin nígbà ìṣòro tó o bá forí tì í tó dẹ̀ mọ̀ wípé òun ṣàdúrà fún òun tó dẹ̀ mọ̀ wípé òun sọ̀rọ̀ ìyànjú fún òun tó dẹ̀ mọ̀ wípé òun sọ dáadáa sínú ayé òun tó dẹ̀ mọ̀ wípé ọjọ́ tó ń sunkún wọlé tó ń bá ìbànújẹ́ wọlé tó ń kanra nínú ilé òun fi ọ̀rọ̀ ìtùnú àti ọ̀rọ̀ ìṣítí àti ọ̀rọ̀ ìrètí ó kí òun láyà jẹ́ sọ àṣírí kan fún ẹ tó bá lówó tán ó ṣeé kó lówó tán kí ìgbéraga dé kó bẹ̀rẹ̀ sí ní girlfriend ṣùgbọ́n ọ̀tọ̀ la yìí ẹ ọ̀tọ̀ la yìí ẹ tó bá ní girlfriend gá sọ fún girlfriend gbòó ní ìfìyàwó mi ṣeré tí a bá wá rí ẹnikẹ́ni tó rò wípé òun ti rí olówó kan tó lọ lóyún fún àbí tó lòun máa fẹ́ ìyàlẹ́ni náà máa bá ń bẹ̀ nítorí pé ẹni náà máa máa rò wípé òun lo oògùn fún ni nítorí pé ó máa rántí ọjọ́ wọn kì í gbàgbé bí wọn kì í ṣe gbàgbé ọ̀rọ̀ burúkú àti ọ̀rọ̀ ìbànújẹ́ tá a sọ sínú ayé wọn bí wọn kì í ṣe gbàgbé tán bá tiẹ̀ láwọn dáríjì ẹ̀ tán bá ká ẹ pé o yàlè tán ní kó o má wọrí àwọn dáríjì ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọn kì í ṣe ń gbàgbé oore wọn ń gbàgbé oore o wọn ń gbàgbé dáadáa tá a sọ sínú ayé wọn kì í ṣe wípé o dúró tì nìkan nígbà tó o dúró tì ṣé o fìtìnà tiẹ̀ ṣé o sọ̀rọ̀ ìbànújẹ́ sí ṣé o gbógun tì í ṣé o gbomijẹ́ lójú ẹ̀ ṣé o fi compare àwọn others ṣé kì í ṣe wípé nítorí pé ọlá ti wá dé nìṣẹ́ lọ́lọ́ o dúró tì í ìgbà tó o dúró tì ń gbà yẹn ṣé kìí ṣe wípé òun ṣe sí bí wípé kó dé kó pokùnso ṣẹ́nu ká ẹ nígbà tó o dúró tì tí ò lówó lọ́wọ́ ṣé nǹkan tó o ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe ní pápá fúrú tó ń dìṣì tó ń gbóúnjẹ tó ń gúnyán tó ń ṣe ṣé bẹ́ẹ̀ ló ṣe ṣe fún nígbà tí ò sówó lọ́wọ́ ẹ jẹ́ á máa láròjinlẹ̀ ẹ má jẹ́ á máa sọ̀rọ̀ ìbànújẹ́ ẹ má jẹ́ á sọ̀rọ̀ burúkú àsọtán ọ̀rọ̀ sí ọkùnrin nítorí pé kò sí owó lọ́wọ́ wọn nítorí bẹ́ẹ̀ ní ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ o tí mú babaláwo dáfá ọ̀rọ̀ ọ̀run ẹ jẹ́ a ṣọ́ ẹnu wa ẹ̀yin bàbá mi náà ẹ dáríjì wá ni a ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni rìsáàcì lágbádé bẹ̀ tí a bá ti sọ̀rọ̀ ìbànújẹ́ sí yín tó ti dùn yín lọ́kàn tó jẹ́ yín irú ẹ̀ lẹ́ fi ń gé wa jẹ ẹ jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ ẹ̀yin ni bàbá wa ẹ̀yin la ní ẹ jọ̀ọ́ tíyàwó yín tó bá gbọ́rọ̀ mi lénìí tó bá lọ sí orí okùn ẹ̀ méjèèjì tó bá bẹ̀ yín tó bá rántí àṣìṣe ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ rántí ọjọ́ kan ìfẹ́ ẹ rántí ọjọ́ kan wí ọjọ́ kan tí a dùn yín nínú ẹ rántí ọmọ tá a bí fún yín ẹ wo ti ọlá ìfẹ́ tẹ ní sí wa tá a fi wà nínú ilé yín ẹ wá wo ti ọlá wípé tí ò bá sówó lọ́wọ́ èèyàn oníkanra lèèyàn ń dà ẹ rántí ọlá wípé ẹ rántí ọlá wípé ó lè jẹ́ frustration ẹ dákun ẹ dáríjì wá ẹ má fi eyín àṣìṣe wa ẹ má fi gé wa jẹ a bẹ̀ yín ni lórúkọ Ọlọ́run tọ́ òun ni mo ṣe wá sọ ẹ rán wa lọ sí hajj ilẹ̀ mímọ́ lábẹ́ Kazeem Aláṣeyọrí of hajj and umrah service wọ́n wà ní umrah báyìí o wọ́n ṣe lẹ́sà hajj lọ́wọ́ àwọn the next hajj là ń kàn báyìí lórúkọ wọn àwọn èèyàn ti ń sanwó two point nine million ẹ tètè tara ṣàṣà kẹ ẹ já lọ jọ́sìn fọlọ́run ọba kẹ ẹ já lọ rí kàábà kẹ ẹ já lọ gun òkè àràfá èmi mẹ́wàá lákàná inṣàlá ńkọ́mi alájà máa bá yín lọ ẹ jẹ́ kí gbogbo wa ká lọ fi ìdílé wa lé ọlọ́run lọ́wọ́ níwájú ọlọ́run ká lọ ṣe jẹ́ iṣẹ́ ìjọsìn wa ní ọ̀nà tí ó ṣe ìtẹ́wọ́gbà two point nine million naira ni mo wá sanwó fún wọn wọn fún mi ní tíkẹ́ẹ̀tì wọn ní kò sí visa kò sí mbẹ̀ wọ́n lù mí ní jìbìtì kò sí mbẹ̀ ọlọ́run ò ní bà wá jẹ́ kó tó tún wá ṣe ẹ já lọ fi ìdílé wa lọ́rọ̀ ọ̀hún lọ́wọ́ ọlọ́run á sì gba àdúrà wa lọ́la haola wàlákúhátá ìlàbílà lazim ṣé o ti gbọ́ ìyá mi ṣé o ti rí ibi táṣìṣe wà bẹ́yìn ṣé o ti rí pé kì í ṣe ọ̀rọ̀ wípé mo bá jìṣẹ́ jìyà o nílò láti lọ sórí okùn ẹ kò tọrọ ìdáríjì kò túbá kì í ṣe kó sọ sọ́ọ̀rì lásán you will say it with remorsefulness and let him know that you are deeply sorry. Let him know that you made a huge mistake. You will make sure it will never happen again. And don't forget your to tell your female daughter never to make such mistake again. Kọ́lọ̀ wà pẹ̀lú ìdílé wa, ilé wa ò ní bàjẹ́, a ṣe é ṣe fún wa. Ire o, màmá rí yín later.